alhamdulillahi rabbil alamin ọpẹ́ ni fún ọlọ́run bá wa ẹlẹ́dàá wa ẹlẹ́dàá gbogbo ntaada àtàmà àléèna ni'ima wà akmala lana dín ó pé ìkẹ́ rẹ̀ léwa lórí ó sì pé ìsìláàmù fún wa gẹ́gẹ́ bí ẹ̀sìn wà nahana àni tashabbuh bil kufar ó kọ̀ fún wa níbi ká máa Ànábì wa Muhammad sallallahu ta'ala alaihi wasallam, ẹrú ọlọ́run bá wa náà ni rẹ̀ ni. Àmọ́ràn náà bí jihadil kuffar wal munafikin. Ó ti pa wá kwe pé ká bá gbogbo olùkọ́tọ̀ lọ́wọ́n àtàwọn alágàbàgebè èèyàn ká bá wọn wọ̀ Ọlọ́run wa sàlékún àtàwọn olùkọ́ tọ́lọ́run wọ ìyá ìjà ìjáwó ìjà òdodo àti rọ́ wọ́n gbin irọ́ ó hù wọ́n lọ irọ́ ó hù ó sì ń ṣe èso rẹ̀ ó ń kó ìdààmú bá ọ̀pọ̀lọpọ̀ ẹni tó pẹ̀rẹ̀ ní mùsùlùmí lónìí ọlọ́run jẹ́ kí mi àtẹ̀yìn ó jẹ́ ọ̀kan nínú àwọn tí àdánwò ìkọlù ọlọ́run bá wa ọba tó ṣèkẹ́ fún wa pẹ̀lú tó ṣe wá ní mùsùlùmí ó fẹ̀sìn islam tawá lọ́rẹ̀ wà kọ́sọ̀kún bíi muhammadin ó sàwálẹ́sà pẹ̀lú ìjọmọlẹ́yìn ànábì sallallahu ta'ala wa sallam ó ṣe wá ní khayra umma àwùjọ tó dáa jù tó bá jẹ́ pé lóòótọ́ ni a lọ dìrọ̀ mọ́ bihada dín ẹ̀sìn yìí wàtàbáàna hada rasul tá a sì tẹ̀lé òjíṣẹ́ wa ànábì muhammad sallallahu ta'ala wa sallam pẹ̀lú nǹkan tá a sọ kalẹ̀ yìí ní Suratul sọ́rọ̀, sọ́rọ̀ kẹtàdínlógún ayà kẹsàn-án ha hadha al-Qur'ana yahdi lillati hiya aqwam al-Qur'an tọ́lọ́ ń sọ kalẹ̀ gúnlẹ̀ sí dájúdájú yìí a máa tọ́ni sí ojú ọ̀nà tí ó tọ́. a máa tọ́ni sójú ọ̀nà tó tọ́. ó sì ń fún àwọn onígbàgbọ́ òdodo nírò ìdùnnú. àwọn tí wọ́n ń ṣe iṣẹ́ rere tí wọ́n ní ẹ̀san tí ó tóbi. bíyàn bá jẹ́ ọ̀rẹ́ ọlọ́run àbójọ́ ọ̀tọ̀ ọlọ́run kì í ṣe personality ni wọ́n fi máa ń sọ pọ̀ ọ̀tọ̀ ọlọ́run lèèyàn àbẹ́rẹ́ ọlọ́run. iṣẹ́ tí yẹn bá ṣe ni. àpèjúwe in fact ọ̀tá èèyàn gan-an ọ̀tá èèyàn wọ́n pé lágbájá ọ̀tá mi ni tí tẹ́nìkan bá nìkà sí lágbájá pé ọ̀tá mi ni bàbá ti ń lọ kìí ṣe bó ṣe ń lọ yẹn nǹkan kan ní ń sọ nǹkan kan ló sì ń ṣe tàbí mú lọ́tà tó bá fi nǹkan yẹn lẹ̀ ó lè dọ̀rẹ́ nínú sóra bóyá sóra tó ta ọba ẹ bá wo aya sixty seven nínú sóra kẹsàn-án wàlúmọ̀nàfikún wàlúmọ̀nàfikọ́t síbẹ̀ ni ọlọ́run ròyìn àwọn alágàbàgebè ní ọkùnrin àti alágàbàgebè lóbìnrin tí wọ́n jẹ́ ọ̀tá tó múró púpọ̀ jù nínú ẹ̀sìn Islam. Now. alágàbàgebè ọkùnrin àti alágàbàgebè obìnrin ọ̀rẹ́ ara wọn ni wọ́n jẹ́ wọ́n ń pa ìwà aburú láṣẹ wọ́n sì ń kọ ìwà rere. àkọ́kọ́ nù nǹkan tí wọ́n ń ṣe yẹn ẹ̀kadílẹ̀. wọ́n sì ń ká ọwọ́ wọn kò níbi ọrẹ ṣíṣe. Mm-hmm wọ́n ti gbàgbé ọlọ́run òun náà sì gbàgbé wọn dájúdájú àwọn alágàbàgebè ni òbílẹ̀ jẹ́. tọ́ àwọn alágàbàgebè yẹn ẹ́rípa ti sọ̀rọ̀ ṣáájú ìdánilẹ́kọ̀ọ́ kan wàlìmùnà kí ni àyà alìmùnà fi kú náà wàlìmùnà fi kọ́ níjọ́ òní ìta ń sọ̀rọ̀ nípa ipe ọlọ́run ó yọ̀ǹda káwọn ọkùnrin ní ó sọ àwọn obìnrin ó sọ alápá tètè àti gbọ́ bọ́lọ́run sí ń dákọ ọkùnrin tí ń dákọ obìnrin tí ń dákọ níbi oríṣiríṣi iṣẹ́ olóore níbi ìdàkejì náà níbi àgàbàgebè bẹ́ẹ̀ ni wọ́n lákọlábo làwọn náà wà almunafikuna àwọn munafiki lọ́kùnrin walmunafikot àtàwọn munafiki lóbìnrin ba'duhum min ba'd ọlọ́ọ̀nirúkan orúkan náà ni wọ́n ẹ má bá ń kà á lọ láti bẹ̀ẹ́ wọ́n ya mọ̀rúnà bìlì múnkà wọ́n máa kọ́ wọ́n máa pààyàn láti pé ẹsì ìbàjẹ́ wọ́n máa kọ̀ fún yàn láti ṣe dáadáa wọ́n máa kọ̀ níbi kí a tọrẹ ìdàgbàsókè ìlú gbogbo tó bá lè kó dáadáa báwọn èèyàn wọ́n máa kọ́ dí Nasullaha fanasiyahum. Wọ́n gbàgbé Allah, Ọlọ́run náà sì gbàgbé wọn. Innal munafiqina humul fasiqun. Àwọn ti jáde kó nú ẹ̀sìn pòkì ni wọ́n. Kẹ́lẹ́yà tó tẹ̀lé. Wa'ada Allahul munafiqina. Ẹ bá wa kayọ̀ bẹ́ẹ̀ ọlọ́run ti ṣe àdéhùn iná jahannama fún alágàbàgebè ọkùnrin àtàlágàbàgebè obìnrin alágàbàgebè ọkùnrin àtàlágàbàgebè ọkùnrin àwọn eléyìí ti ṣe ṣàhádà la ilaha illallah wọ́n sì ń wí muhammadu rasulullah torí pé wọ́n ní odidi sóra kan ní quran àti kanáà jò ní ṣe pé ṣe pé aburú gbẹ lórí ilẹ̀ ọlọ́run sàdéhùn náà jahannama fún wọn àdéhùn ọlọ́run sì níyẹ̀ illa man tab àfẹ́ntẹ́ wọ́n sì fẹ́ kẹ́ jọ àwọn wọ́n fẹ́ kémi tí mo ń sọ̀rọ̀ náà jọ àwọn wọ́n fẹ́ mú mi mọ́ra wọ́n fẹ́ mú wọ̀ náà mọ́ra wọ́n tó ń gbọ́rọ̀ yìí wọ́n fẹ́ kájọ dàbá kan náà ọlọ́run wa ló ń ṣàdéhùn iná jáànámọ̀ fún wọn ṣé ká tu àbí ká mọ̀ tu àbí ká fò torí pé à ń fẹ́ kínú wọn ó dùn àbí a gbọ́dọ̀ fò ẹni tí ń sọ gbọ́dọ̀ dàbí wọn yóò sì máa bẹ̀lọ́n fún ọ̀ká àwọn náà wọ́n lè já mi níbi nǹkan tọ́lọ́n sọ pé wọ́n ti torí ẹ̀wọ̀ náà jahannam ẹ̀ka síwájú. àti àwọn aláìgbàgbọ́. náà. inú rẹ̀ ni wọn yóò máa gbé. inú náà jahannam ọmọ gbégbére. òun iná ti tó fún wọn. iná èyí náà ti tó iná náà ti tó wọn nígbà tọ́lọ́n ti sọ pé náà ni àbọ̀dé wọn ó ti tó. ọlọ́run sì ti ṣẹ́bi lé wọn lórí. ọlọ́run tún wá ṣẹ́bi ìgbéjìnà sí kí ọlọ́run jẹ́ ibi. alimunafikun gbogbo àwọn tọ́lọ́run bá ti pè ní munafikun wọ́n ń ṣe sọ́lá wọ́n ń wí la ilaha illallah wọ́n wí muhammadun rasulullah wọ́n wá sí masajid wọ́n lọ hajj bóòlá àti ní kọ́sí wọn ẹwà wọn tọ́lọ̀ ń sọ àyà 70 sí kílẹ̀ kan yẹn 68 ẹ̀hẹ́ ẹ wo àwọn àyà kan mẹ́ níwájú ẹ̀ lẹ́yìn ìgbà ti sábà kọjá seventy one àbí seventy two tọ́lọ́run sọ nípa àwọn ẹni ọlọ́run ẹni hàn. onígbàgbọ́ òdodo ọkùnrin. ẹ wá àwọn onígbàgbọ́ òdodo ọkùnrin. àti onígbàgbọ́ òdodo obìnrin. àti eh, onígbàgbọ́ òdodo obìnrin. ọlọ́run kó jẹ́ ajẹ́ kan nù wọn. apá kan jẹ́ ọ̀rẹ́ apá kejì. ba'duhum awliya'u ba'd ọ̀rẹ́ ara wọn làwọn jẹ́ o làwọn náà jẹ́ o. wọ́n ń pa ìwà rere láṣẹ fún àwọn èèyàn. ọwọ́ ajé opposite tàwọn mùnàfíkùn àwọn máa ń kọ́ àwọn èèyàn ní Wọ́n ń kọ ìwà búburú. Wọ́n sì máa kọ ìwà Wọ́n sì ń gbé irun dúró. Báwọn tí ń gbọ́ wọn ò bá ní tí wọ́n bá wọn tú sí nǹkan míì. Tẹ́ bá ti ń kọ ìwà tí wọ́n gbà pé àìntọ́lọ́run sọ pé òun kọ̀ náà ni wọ́n ń sọ pé Ọlọ́run kọ̀ yìí. Tí wọ́n kọ bídíà tí wọ́n kọ ẹbọ fáwọn èèyàn. Ọ̀gá pípaniláṣẹ eré ni kò ń gẹ́ dáadáa tí òun ní máa ń wò pé àwọn ilé òsèwà mọ̀jú tí yín ò dá tọ̀hún ò tọ̀ lọ tí òun ní máa wọ́n sára takò títí tó fi ọjọ́ gbẹdà kìámọ̀ tí wọ́n máa wá wọ́n síbi pé àà ah, ah. wọ́n sì wí ọjọ́ tí wọ́n máa bi wọ́n lérè pé tí wọn ò ka tí àwọn ọlọ́run bá fún yín ni tí wọn ò jíṣẹ́ fún yín ni sáwọn èèyàn kan òdìdí láàrin yín tí ń pàkíyèsí ni ẹ tẹ̀síwájú wọ́n sì máa ń ṣe sọ́lá. wọ́n sì ń gbé irun dúró. lẹ́yìn pé wọ́n jẹ́ múmi ní òdodo wọ́n ṣe sọ́lá wọ́n sì ń yọ zaka. wọ́n yọ zaka. wọ́n sì ń tẹ̀lé ti ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀. wọ́n sì ń tẹ̀lé súnà ọlọ́run àti ti ànábì sallallahu ta sọ́lá wọ́n sì ń tẹ̀lé tọ́lọ́run àti tànábì. àwọn eléyìí. bí wọn náà bá lóun tẹ̀lé tọ́lọ́run tànábì oníbùkátà sí torí pé ọlọ́run rọ́kàn ẹ̀. bí wọn náà bá sọ pé ó ń tẹ̀lé tọ́lọ́run àti tànábì ó gbé yẹ̀wò lẹ́gbẹ̀ẹ́gbẹ́ ara wọn báyìí ọ̀rọ̀ tọ́lọ́run bá sọ àti tànábì wí sallallahu ta sọ́lá ó gbé yẹ̀wò sí nǹkan tó ń ṣe tá tó lè gbà pé ó ń tẹ̀lé tọ́lọ́run àti tànábì sallallahu ta sọ́lá èyàn máa fẹ́ tẹ̀lé tọ́lá àti tànábì tó pé application ni ó wrong application ni ó wrong ẹ jẹ́ fún lápèjúwe báwọn èèyàn ṣe wà ní ìtìkáàfù nísìn fún àìmọ̀ bóyá twenty one ni bóyá twenty three ni bóyá twenty five ni bóyá twenty seven ni fún láyàtọ̀ kọ́dìr àwọn kan ti ń kóra àjọ fún tàhájú dubai pé ẹwà o a ṣe àìsàn kan mọ́jú o tàbá ti ṣe yẹn àwọn míì ń kóra àjọ fẹ́ envelope báyìí àìsùn tí wọ́n fẹ́ ṣe mọ́jú yẹn àwọn ni ó wà hun ní tí wọ́n fẹ́ máa wí wọn ni kò sí ní tàbí ṣe ń jẹ́ mẹ́jì náà ju pé afẹ́ fa la ilaha illallah wọ́n sọ èyí tí wọ́n fà a sì ń kà nínú tíra à ń kà nínú ọ̀rọ̀ ànábì sallallahu ta'ala sọ́lá pé ànábì sọ́lá ó wọ ìtìkáf sáà ti lọ ka lọ ka báàbù yẹn lásán kó fún wa pé ní tí wọ́n fẹ́ là kalẹ̀ yẹn bóyá bẹ́ẹ̀ náà òjíṣẹ́ ọlọ́run sì ṣe ń gbà pé wà ní ìtìkáf ó parí inú tó kílẹ̀ jù láyé tí ó sì lè rújú tálùkì àwọn òfin òun làlámọ̀ rẹ̀ Islam nítorí pé ẹni tọ́lọ́run rán ṣe dópin mo sọ̀rọ̀ kan jò ní kò sí nǹkan kan tá inú Islam tí èjì kọ́ ànábì lọ̀gá wa ń bẹ̀ ta'ala sallam béèyàn bá ti fẹ́ yin igẹ kó lójú ọ̀nà ẹsẹ̀kẹsẹ̀ ló ń gan fúnra ẹ̀ ó ti mọ̀ lẹ́rẹ̀ kan ó ti wọ́n sálámọ̀ tẹ tó ní ṣubá anáńlá wàlìhámdòlélá ìmọ́sílù kan náà wọ́n sára sí bòmí láàílà ìlàlá bọ́kànlá àwọn náà ti mọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn èèyàn ti ń sọ̀rọ̀ eh, lẹ́lẹ́tìl kọ́dìr báwa ṣe ń sọ yìí ọ̀tọ̀ pé òun ló níbàámu sí kìtàbọ̀ ọ̀rọ̀ àti súnà tànàbí sallallahu alaihi wasallam ẹ mọ̀ gbọ́ lẹ́nu àwọn èèyàn míì náà tó tún yàtọ̀ subhanallah pé ẹwà kakójọ síbì onítọ̀hún ò sí ní láìtò kọ́dí kò sí ní mọ́síjìdì tẹ́lẹ̀ wọ́n á lọ kójọ sí mọ́sálásí ibì kan wọ́n á pé la ilaha illallah la ilaha illallah wọ́n tún ṣe àlọ́mọ̀sẹ́lí tí wọ́n ṣe náà àlọ́mọ̀sẹ́lí wọ́n tún sọgọ́rùn mẹ́ta ó ní sọgbẹ̀rún kan wọ́n mọ̀ dátáàmù tí wọ́n bẹ̀rẹ̀ wọ́n mọ̀ dátáàmù tí wọ́n lọ ṣé ìtìkáfù ànábì nù sallallahu ta'ala sọ́lá àwọn tí ọlọ́run fẹ́ ká fara jọ

nígbàtí a sọ̀rọ̀ mùnàfikún nínú àyà yìí náà táǹkà lọ́wọ́ yìí ọlọ́run sọ fẹ́kàn máa ń ṣe tán sí jẹ́ mùnàfikún ìyá àmọ̀rúnà bil munkar nítorí ó tó bá kéwó gbọ́ yìí nítorí sọ wọ́n di pé a kàn lẹ wọn lára nígbàtà débi ọ̀rọ̀ mumin nílòdòdó lọ́kùnrin àti lóbìnrin ọlọ́run ní yàmùrúnà bíl ma'ruf ojú ọ́pọ́sìtì pátápátá nínú kan náà láyà wọn àwọn ọmọ kọ́ọ̀yàn ní dáadáa dáadáa táwọn èèyàn ń pè tán ń pè látakò lónìí àmọ́ èèyàn sì ti látara ìjọ ọlọ́run kó sàlékún orí wa ní dákẹ́ wáyà bá ní sọ pé kò dáa yorùbá náà sì sọ àdíyèsí kan tó yege wọ́n ní tí ò da òlókọ méjì mo mọ́ gbádùn àwọn ọ̀rọ̀ wọn yẹn ọ̀rọ̀ wọn tí máa ń ṣe déédéé ẹ̀sìn yẹn tí máa ń wú mi lórí gan ó kù síbi kán wá sàmúlò ẹ̀ kán wá apply ẹ̀ sábẹ́ ẹ̀sìn náà wọ́n ní tá a bá sọ pé nǹkan ò da wọ́n ní kò da náà ni ó túmọ̀ sí pé tí ò wá da lọ́dọ̀ yín ni ò da ẹ̀yìn tẹ́yìn bá rò pé tá a bá sọ pé ò da nú ẹ̀sìn ó lè da lọ́dọ̀ tí yín sẹ́yìn pé ìròyìn bẹ́ẹ̀ ti jù sọ́fìn ó dàbí oúnjẹ àwọn oúnjẹ kan bẹ ẹ̀sìn sọ pé kò dáa kéèyàn ó jẹ àwọn ẹran kan bẹ kò dáa kí ẹ yálà edu abẹ́ edu bùtà àwọn tí ò lọ́lọ́run bá sìn àwọn káwọn pé àwọn sì láìkè ń káwọn àwọn ò jẹ èyí tí wọ́n dùn gan a máa jẹ́ haram tó bá jẹ́ran ẹlẹ́ran téèyàn jí gbé tó sì dù ẹ máa wọ ẹ̀sìn Islam ayàtà kọ́kọ́ kàmílẹ̀ kan ni pé Iná hadha al-Qur'an yáàdì lílẹ̀ sí iye akwam alukuran ni máa gáàdì yẹn lọ síbi ọ̀nà tó tọ́ tó fi sórí rẹ̀ òun wò pé tí bá ní sẹ́yìn bá ti dú ẹran ó ti tọ́ bẹ̀tẹ̀ ẹran ẹlẹ́ran adìẹ ládìẹ lélẹ́yìí tó dú yẹn àrọ́mù náà ló sì wà gbogbo bẹ́yìn ó sì mọ́ kó láyé tí ó kàn kù síbi tọ́lọ́ wọn máa ẹ̀ olókùn tó yẹn ó gbé nínú súra kan súratu alifurkan láti bẹ̀rẹ̀ tàbárọ́kà lẹ́dì nazzala alifurkan ala abduhi liyakuna lil alamina nadira in ta fi ní kọ́sí ẹlòmí nìyẹn àwọ̀kọ́sí ró ti tó fún látara nabi sallallahu ta'ala wa sallam ìbùkún ni fún ẹni tó sọ olùpínyà òdodo kúrò ní ara yọ ọ̀nà alukuran alukuran náà ní jẹ́ ìntánàbí tọ́lọ́sì kan ránàbí wá sáyé nìyẹn ọlọ́run ọba tó ṣe bẹ́ẹ̀ ọba ńlá ni ọba gíga ni léyàkúnà lèlẹ̀ áálàmì nànàdírọ́ kí ó lè bá jẹ́ olùkìlọ̀ fún gbogbo ẹ̀dá ohun tí ọlọ́run fi sàlùkùrán bẹ́ẹ̀ tó fi yọ àyékéyéké pé òdodo ní irọ́ ni torí kó lè jẹ́ ìmọ̀nà fún gbogbo ẹ̀dá ni nínú sóra kẹjọ ẹ má wulẹ̀ lọ́bẹ̀ yẹn aya 42 suratul anfal lìyálíkà mọ̀nìhálàkà àǹbáyínà kẹ́yìn tí ó parun lè mọ̀ kó lòun fà parun òun lòun dìsáàdì láti parun wàyáhíyá mẹ́ni àyíyá àmbáyíná kẹ́yìn tí ó láàmọ̀ pé ojú ọ̀nà ọ̀là mo rí mo dúpẹ́ fọ́lọ́run òun lèmi ó sì rìn ibi tọ́lọ̀ ní kí islam ò yanjú dé wàkọ́ọ̀lá tààlà ìnàbí yìí nínú suratul oh sura àmbíyá sura 21 wà mẹ́ àrùsàdínáàkà ìlà rọ́hámátán lílẹ̀ àlàmì. àti pé àwa kò wulẹ̀ rán níṣẹ́ àyàfi kí o lè jẹ́ ìkẹ́ fún gbogbo ayé. naam kó lè jẹ́ kẹ́ àtàánú fún gbogbo ayé ńlá fi rán ọ ànábì sì jíṣẹ́ bẹ́ẹ̀ sallallahu ta'ala sallam súrà ẹlẹ́ẹ̀keje àyà kẹta ittabi'u ma unzila ilaykum min rabbikum ẹ tẹ̀lé ń tá a sọ kalẹ̀ fún yín àyàfi tí ustazu yín àbí yín àbáfà yín àbí ìmáàmù yín àyàfi tó bá tẹ̀lé àwọn tí èsè mùsùlùmí gan máa gbóṣùbà dáadáa fún mùsùlùmí bíi pé wọ́n ń tẹ̀lé yín dogmatically mentality wọn ò jọmọ́ kankan mọ́ tẹ̀lá ṣáájú wọn ó challenge ẹ̀ ẹ bá sì mú yẹn dùn àwọn bàbá bàtán máa ń sọ pé àbọ̀ fẹ́ gbèpè yẹn ti kọjá lọ táwọn èèyàn ó kunu tí wọn ò nílé sọ̀rọ̀ tó pé náà bá ti tó ṣe nǹkan kan náà kiri nu wípé kí ni òótọ́ kí ni òótọ́ nítorí pé bàbá gan ṣe sóyé ìtẹ́lẹ̀ ohun ma ń zùlà lékún mi rọ́bì kan. ẹ tẹ̀lé ohun tí a sọ̀kalẹ̀ fún yín láti ọ̀dọ̀ olúwa yín kí ẹ má sì tẹ̀lé aláfẹ̀yìntì kan lẹ́yìn rẹ̀. ẹ má rò pé tún lè mú mi mọ́ o kí ẹ má tún tẹ̀lé ẹlòmíì lẹ́yìn ẹ̀ kọ̀lé ìlànà tàdàkẹ̀rù. ìrántí yín kéré púpọ̀. níbi pé kí ẹ máa tẹ̀gbẹ́ tẹ̀nà kó máa tẹ̀lé basubasu lóòótọ́ ló tẹ̀lé kìtàbọ̀ bọ̀tí apá bíi náà ti ti ń tẹ̀lé àwọn tí ń tẹ̀lé tí ó sẹ́rìí ń bẹ̀ níbi ojú ọ̀nà ọlọ́run tànábì ńkọ́ a challenge ẹ̀ fún yẹn náà wala tarkanu suratu Hud sura kọkànlá aya 113 wala tarkanu ila alladina zalamu fatamassakumun nar ẹ má ṣe tẹ̀ sí ọ̀dọ̀ àwọn ẹni tí ó ṣe àbòsí àwọn tó ń fi àbòsí láyé ẹ má tẹ̀ sọ́dọ̀ wọn gbogbo ń tá ìjìnà sí kọ́ sí àwọn ẹni ibi òun là ń gbé yẹ̀wò tí ẹ̀ bá ti yẹ̀ kó ọ̀gá ẹni ibi lẹ́ni tó sì sí tí ó tẹ̀lé tọlọ́run tí ó tẹ̀lé tànàbì sallallahu alaihi wasallam torí ayé la fi sọkán tá a fi roko sálíkì àmọ́ǹdì nígbà tá a bá yanjú ọ̀rọ̀ àríkì àmọ̀ tán láwọ̀ ajá àǹfààní tó bá kù lára ayé tí wọ́n máa sọ fún wa pé eléyìí ò dáa eléyìí ò dáa ení èjì ẹ̀ta wọ́n ń kà lọ fifty wọ́n ń kà lọ seventy wọ́n ń kà lọ eighty wọ́n á kú bí fifteen lẹ̀ tó dáa fifteen lọ́lọ́run bá fifteen yẹn lọ́lọ́run bá nílò bẹ́ẹ̀ ló sì rí lára àwọn èèyàn tábà ti káyà ìtàn nísìnyí wọ́n bá ń ka suratul an'am àyà one sixteen tábà káyà ìtàn béèyàn ṣe pọ̀ pé yàgò fún lágbájá yàgò fún tàmẹ̀dùn yàgò fún lágbájá òun ló pọ̀ jù náà ẹ̀dá ọmọ èèyàn bẹ́ẹ̀ náà sì ní sẹ́tọ́ ila alladhina zalamu ẹ má ṣe tẹ̀sí ọ̀dọ̀ àwọn ẹni tí ó ṣe àbòsí tí wọ́n ń si ọlọ́run balẹ̀ tí wọ́n ń darí ẹ̀sìn gbàgbò kí iná má bàa fọwọ́ báyìí. kọ́ pé jẹ́ pé wà jóná ọlọ́run jọ́ gbọ́dọ̀ kíyàmá. wa ma lakum min dunillahi min kò sí àwọn olùfẹ̀yìntì mìíràn fún yín lẹ́yìn torí lọ́jọ́ náà kò síbi tẹ́ sàgbà. lẹ́yìn náà a كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون Aya 19 Àti pé kí ẹ má ṣe dà gẹ́gẹ́ bí àwọn ẹni tí wọ́n gbàgbé ọlọ́run tí ọlọ́run sì mú wọn gbàgbé orí ara wọn. Ṣé mọ̀ pé ńgbà tí èèyàn bá ti pé kúrò lójú ọ̀nà ọlọ́run ìtumọ̀ pé ó gbàgbé ọlọ́run nìyẹn torí pé tàdánwò bá dé òun ó kígbe ọlọ́run pé ọlọ́run o omi ẹ̀wọ̀n àmọ́ sọ fún wa pé ṣe bẹ́ẹ̀ ló gbàgbé ọlọ́run ni rárá àgbà tí ò ti sin náà ó ti gbàgbé ọlọ́run nìyẹn ìgbàgbé tọ́lọ́run náà ti gbàgbé wọn ni pé kò ní kẹ́ wọn kì í ṣe pé gbàgbé wọn kò ń dá wọn ẹ lọ sínú suratul An'am aya 116 ọlọ́run ní wà ń tù tí akthara man fil ard yudilluka an kẹfà aya 116 tẹ́ bá ti tẹ̀ lọ́pọ̀lọpọ̀ ju maximum ẹ̀dá tí ń bẹ lórí ilẹ̀ bó lè sì máa sọ fún wa pé sì bá gbájá kí ó ṣe bá lájì nígbà náà wá ń kọ́ à ń sọ̀rọ̀ síra ọlọ́run àti kìtàbù Ah, kìtàbọ̀ ọlọ́ àti súnà tà nábì sallallahu ta'ala sallam mọ́ ń gbọ́. bí rẹ̀ bá sì tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń bẹ lórí ilẹ̀. ọ̀pọ̀lọpọ̀ tó pọ̀ jù lórí ilẹ̀ nú ẹ̀dá ọmọ èèyàn gan. wọn yóò ṣì ọ lọ́nà kúrò lójú ọ̀nà ti ọlọ́run. wọn yóò ṣì ọ̀pọ̀ jù wọn nú ẹ̀dá ọmọ bí kò ṣe àròsọ. àròsọ ni wọn máa ń wù. àti pé wọn kò jẹ́ kinní kan bí kò ṣe aládàpá irọ́. tí ẹ bá wá ti wá bí wọ́n léèrè ẹ̀rí ó àdè pé abẹ́fẹ́ gbé pè níjẹ́ olè yìí náà káfà ká sọ̀rọ̀ kẹ́ mọ bí wọ́n ẹ̀rí. níjọ́ náà láàrin ọmọ kéwà tàfà. lọ ọmọ kéwà tẹ̀ tún pọ́n wọlé lọ. àmọ́ ojú ti là kọjá bẹ́ẹ̀ o bójú sí ńlá nípa tayé tá ń develop ojú ńlá nípa ẹ̀sìn náà o tóye ojú ńlá lọ́dọ̀ ọkùnrin lọ́dọ̀ obìnrin kò sí ọ̀nà kan tó ga jù náà ọ̀nà táyé ó fi tòrò ju ká gbọ́ ẹ̀sìn yìí lọ a sì dánilẹ́kọ̀ọ́ kan nínú àwọn ọ̀rọ̀ yìí náà wípé gbogbo àwọn tí ń dayé rú lónìí tí ń dayé rú pátápátá lónìí ọmọ èèyàn ni wọ́n àbáyọ̀jọ̀nú nípa èèyàn nípa kúkú nípa gígùn ni sálùjọ̀nú ní kidnap ni sáwọn ni wọ́n dá ọ̀nà tálùjọ̀nù gbà wọ àwùjọ àti ẹ̀fíìlẹ̀ tó nǹkan so èyí tá ń fíìlì jù ní èèmọ̀ táwọn ọmọ adámọ̀ gangan ara wa yìí òun là ń fíìlì jù so ó túmọ̀ sí pé àwa náà látún ara wa ṣe nígbà tẹ́yìn sọ pé orílẹ̀-èdè ò lè dá amọ́ kò lè tòrò mọ́ ṣé àwọn iléeṣẹ́ jóná ni ẹ̀yin èèyàn náà lẹ́ àwọn èèyàn náà là ń rìfáà sí ó mọ̀ pé ó túmọ̀ sí pé àwọn èèyàn yóò lè dá amánà láńsọ yẹn torí èèyàn ló bàjẹ́ láwùjọ yìí èèyàn ló sọ̀lú ìdahoro èèyàn ló sọ̀lú ìdakú rẹ̀ mi èèyàn ń sákò ń bẹ̀ bọ́mọ èèyàn bá sákò nàìjíríà ó pọ́síbù kí èèyàn fẹsẹ̀ rí dékútọ́nù bó ṣe súnmọ́ nàìjíríà tó ó pọ́síbù kí èèyàn fẹsẹ̀ rí eh, Niger Republic yọkàn pẹ́ díẹ̀ ni bí èèyàn bá ti wá délùú kan àwọn tá ọkàn sì balẹ̀ pé mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run la haula wala quwwata illa billah ní kùtọ̀nù mẹ́ tí ò ní mùgbà tó ń ti sọdá sí ju orílẹ̀-èdè bòmí ẹnìkan wálé tàbí gan three weeks tó lóun bá dẹ̀ three weeks kò sí náà àdúgbò wọn kò sí náà ìjọba aládùúgbò wọn sẹ́ Abidjan ló sì ń gbé àjọ kẹ́kọ̀ọ́ ni o àjọ kẹ́kọ̀ọ́ ń bàdàn ni o àjọ farada nàìjíríà náà ni o anupọ nǹkan ráyè takọ́sọ́ ọlọ́ngbé abidjan ló wálé ní nàìjíríà ò bá láàmú mọ́ mélòó wá lábíjà sí nàìjíríà wàá sí àṣeyọrí kan bẹ bá wá wo àwọn àwọn oríṣiríṣi àwọn sóràtù kẹta àyà one thirty nine sápẹ́tọ̀ ọlọ́run la bá tẹ̀lé lóòótọ́ a lè téńté lókè níbi dáadáa ni wà á ń túnmùlẹ̀ àláwọ̀nà ìkúntùn mùmìnì. ẹ ṣe ara gírí ẹ má ṣe banújẹ́ ẹ sán ṣòkòtò ẹ dúró tẹ̀sìn ọlọ́run. ẹ̀yin ni yóò lékè ẹ̀yin náà lékè bí ẹ bá jẹ́ onígbàgbọ́ òdodo. tó pé lóòótọ́ ni mọ́nì bá ń bẹ tó yẹ kójú ọ̀nà ẹ̀ náà la fi wà ọlọ́run gbogbo ẹni tó bá lékè ẹni tó bá ní mọ́nì ni ó lékè èyí ti táwọn kọ́ sí wọn sọ́tò takalẹ̀ kan àyà kẹjọ walillahil izza walillahil izzatu wa lirasulihi wa lil mu'minin walakinnal munafiqina la ya'lamun dájúdájú dájúdájú ṣùgbọ́n ti ọlọ́run ni agbára tọ́lọ́run lágbára àti ti òjíṣẹ́ rẹ̀ àti tànábì sallallahu alaihi wasallam àwọn agba gbọ́ lódodo àti gbogbo agba ọlọ́run gbọ́ lódodo wàlàkínà al-munafiqina la àwọn alágàbàgebè wọn kò mọ̀ bẹ́ẹ̀ wala yajuzu lil muslimi an yanzuru ila ma bi'id kufar min mata'i dunya nazarata ijab èèyàn wá gbọ́dọ̀ ọmọ tí máa ń fa kíkọ́ sí àwọn kèfèrí nìyẹn o anábì sallallahu alaihi wasallam ó ní tẹ́ bá ti kọ́ sí wọn ó ní débi pé tí wọ́n bá rí pẹ́ràn lábá ń tẹ̀lé tí wọ́n bá wọ ihò agilítí àfẹn tí ó bá ń sin lọ́run nínú yín wàlátàmù dánà sọ́ràtù tọ́ háyà 131 wàlátàmù dánà àìmẹ́yìnkà ìlàmàmà tánà bí àzúwájà minhum zárọ̀tàn hayati dúníyà línàftinahum fi wà rizqu rabbika khairun wa abqa má ṣe fi ojú rẹ sí ohun tí a pa léṣe fún wọn ní oríṣiríṣi fáwọn wo àwọn kèfèrí nípa àtayé lóhun ẹ̀yẹ tayé kí a lè fi dán wọn wò níbẹ̀ ni. lina fina hùn fi afẹ́ fi dààmú wọn ni ẹni tó bá ànábì sallallahu ta'ala sọ́là ó ní tẹ́ bá rí ẹrú kan yatakhawadu fi ni'amillahi ó kama qala sallallahu ta'ala sọ́là tí ń yọ̀ tí ń mù tí ń mù tí ń yọ nínú tó jẹ́ pé ojú ọ̀nà ọlọ́run kọ́ sí ojú ọ̀nà yapa ọlọ́run bá ní fa'lamu annahu sidraj ẹ lọ mọ̀ pé ẹ̀kẹ́ ẹ̀dẹ̀ orin nù kìí ayé èso orí fẹ́nìkan tí ò bá sin lọ́n yóò wá bẹ́ntí báyìí ní òrì lójú ẹni tó bá sin lọ́n ti máa ń wò ẹmẹ́ torí pé afẹ́ fi ṣe kí ni ìnàfitínà òun fi afẹ́ fi dààmú wọn ni wàrísùkò rọ́bì kọ̀ọ̀kan irun wọn àbùkọ̀. àti pé ìpèsè tí olúwa rẹ ló dára jù tí yóò sì wà gbére. ní sọ́ọ̀tù tọ́wọ́bà àyà eighty five wàlá tu'jibuka amwaluhum wa auladuhum àwọn nǹkan tọ́lọ́ rẹ fi ṣe wọ́n lófò òun nìkan tí wọ́n kó jọ yẹn bẹ́ẹ̀ náà lọ́mọ tí wọ́n bí. má ṣe jẹ́ kí àwọn ọ̀rọ̀ wọn àti àwọn ọmọ wọn jọ ọ́ lójú. ọ̀rọ̀ wọn àtọmọ wọn jẹ́ kó jọ ọ́ lójú. dájúdájú ọlọ́run fẹ́ láti fi jẹ wọ́n níyà. ọlọ́run fẹ́ fi ọ̀rọ̀ yẹn jẹ wọ́n yà ní àtọmọ. àti kí ẹ̀mí wọn lè jáde nígbà tí wọ́n wà ní aláìgbàgbọ́. Allah Akbar wàtázàkọ àǹfùsùhùn àwọn kàfírùn ọlọ́run fẹ́ gbẹ̀mí wọn ti pé wọn gbọ́ ni wọ́n fi tají ọlọ́run ní nígbà nínú sátúlù hajj àtàkà nínú ìdánilẹ́kọ̀ọ́ tó kọjá lọ irú àwọn èèyàn bẹ́ẹ̀ kọ́ sọ̀rọ̀ dúníà wal akhirah ọlọ́run tó ní ayọ́ lẹ́dínà àmọ̀ ní sátúlù maida aya 51 ẹ̀yin múmi ní òdòdó la tatakhidu al-yahuda wa nasara awliya ba'duhum awliya ba'd ba'duhum awliya ba'd ẹ̀yin nígbàgbọ́ òdòdó ẹ má ṣe mú àwọn yahudi àti nasara ní onírànlọ́wọ́ yín ẹ mọ́ mọ́ ayò apá kan wọn jẹ́ olùrànlọ́wọ́ fún apá kejì. a ti kàánú sọ́ọ̀tì tọ́ọ̀bà lẹ́ẹ̀kan wà máa yẹ̀tẹ̀ wà láhùn minkum fa innahum minhum. ẹni yóò tó bá wá mú wọn náà rẹ̀ nínú yín bákan náà òun náà ara wọn làákà sí o almaru ma'a man gẹ́gẹ́ bá anábì ti sọ sallallahu ta'ala sallam ọmọ yóò máa bẹ pẹ̀lú ẹni tó bá kólé kan tó nífẹ̀ẹ́ ní àwọn ìyàwó Aisha radiyallahu ta'ala qala qala Rasulullah sallallahu alaihi wasallam fi marad alladhi lam yakun minhu nínú ẹ̀sẹ̀ tá náà bí sí tí ó sì dìde mọ́ tó fi kó láyé la'ana Allahu yahuda wa nasara ittakhadhu qubur anbiya'ihim masajid ọlọ́run ànábì ní ọlọ́run ṣẹ́bi láwọn yahudi àti nasara torí wọ́n sọ sàárè àwọn ànábì wọn wọ́n sọ di ibi tó ti máa kúnlẹ̀ jọ́sìn qalat falawla dhak ìyàwó Aisha sọ wípé tí ẹ bá ṣe pé àbúrú ńlá ń bẹ́ńbẹ́ ni ó borí zakọ́bùrù wọn bá gbé sàárì ànábì síta àbí àbúrò zakọ́bùrà ànábì ò bá gbé sàárì ẹ̀ síta pé ibi tí ẹ gbọ́dọ̀ wà nìyẹn ẹ sílẹ̀ fáwọn èèyàn ṣùgbọ́n kò síbẹ̀ rẹ́rọ anahu kọ́ṣíya anyutakada anyutakada masjid ó páyà pé ká má sọ ibi tí wọ́n máa kúnlẹ̀ sí láti máa jọ́sìn ọ̀tàkùlọ̀ ẹ̀yà ká bẹ̀rù ọlọ́run ká gbogbo kódà gbogbo ohun tí ó bá jọ mọ́ nǹkan àwọn olùkọ́ tọlọ́run bá yẹn ni wọ́n fẹ́ ká jìnà sí àfi nǹkan tí èyí bá ṣe pé special pẹ̀lú wọn kódà níbi ọ̀rọ̀ níbi ìṣesí níbi ìwọṣọ níbi èdè afẹ́ ká gbé ogun tí ṣẹlẹ̀ ìsìláàmù tó bá là kalẹ̀ lárugẹ tó ń mẹ̀jẹ̀ ànáka aláṣẹ̀ríyà torípọ̀ ọlọ́run ti fi ọ́ kalẹ̀ ìwọ mùsùlùmí òdodo látọ̀rọ̀ ànábì Muhammad sallallahu alaihi sallam lórí ẹ̀sìn lórí ìlànà táà máa tẹ̀lé fọ́tàbí ìhà kọ́ yá máa tẹ̀lé sọ́tù jásíyà ní ẹ̀sùrà 45 aya 18 ibẹ̀ ní kọ́ wà wà látàtàbí àwá àlẹ̀dínà láyé àlàmùn má tẹ̀lé fẹ̀nú àwọn aláìmọ̀kànmọ̀kàn ìnàhùn láyín ogun ní wọ́n ń kàmìnà lọ ìṣe aya 19 nìyẹn dájúdájú wọn kò ní í ṣe ọ́ lóore kan wọ́n kò bíbá ọ ní wọ́n kò bíbá yín ní wà ìnàvọ́ límìnà bá àdóhùn Ba'duhum أولياء ba'd. Àti pé dájúdájú àwọn alábòsí ni ọ̀rẹ́ ara wọn. Wallahu waliyyul muttaqin. Àti pé Ọlọ́run ni ọ̀rẹ́ àwọn olùpáyà rẹ̀. Ọlọ́run kó sọ alólùpáyà o. Kó jájẹ́rẹ̀ yá, kó jájẹ́rẹ̀ ayé àtàlùkẹ́ àwọn assalamu alaikum warahmatullahi wabarakatuh. Abẹ́ ọlọ́run ọba kó bá a san ní ẹ̀san rí. Fún ìbéèrè, ẹ wọ́n sí 07037268410. Wassalamu alaikum warahmatullahi wabarakatuh.